orúkọ ọlọ́ọ̀ba fún ẹni tí jẹ́ ọ̀nà mi ìlànà àìsùnà rẹ̀. ọdún nínú àìsùnà nígbà tó ní àìsùnà jẹ̀mí máa sábàtà ìmùsùn tó dájú gbogbo gbòòrò rẹ̀ nínú mùsùn àmùsùn ìlànà àìsùnà àìsùnà gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ ní ti bá ti gbà nínú àwọn ọ̀rọ̀ ìlànà ọba. من آه، كلام الله تعالى أنها آثار حقيقية هل كما إيه؟ تقول طبعا من القرآن الكريم أبا وغيرين طيب، تقول محمد تقول طيب، الله من حديث رسول الله صلى هل كما تقول صفة حقيقية صفة حقيقية tí ìpàdé ọjọ́ náà ní. tó bá ní àtúntì ìtumọ̀ rẹ̀ ní pé wọn ò ní ti jẹ ọ̀sán mi. tó bá wọn bá wọn sọ pé òun ní ojú lápòjú rẹ̀. tó bá wọn bá wọn sọ ní ojú. àyè tí mo gbà pé iṣẹ́ ìpè lójú náà lójú. àyè tí mo ní ní ojú padà sí pé bọ́ọ̀lù láti wá sí ọmọ mi lójú àwọn ọmọ mi kọ́wá sí ojú yẹn ó túmọ̀ kọ́báyì. àyè tí mo gbà pé

ناطق الصفات الحقيقية تليق بجلال الله تعالى àwọn ìròyìn tó bá bá ti ròyìn ara rẹ̀ abáwọn ti ròyìn rẹ̀ wọ́n náà ròyìn ìròyìn gidi ní orígínẹ́sì ni nǹkan eré láti yìí ààbọ̀ ọ̀nà lọ́wọ́ náà ni ààbọ̀ ọ̀nà lójú náà ni ààbọ̀ ọ̀nà lẹ́sẹ̀ náà ni àwọn àti orí ọwọ́ gẹ́gẹ́ bó ṣe yẹ òun àlejò ààrẹ ti jọwọ́ kankan táwọn ọmọ wa lọ́wọ́ táwọn ará tó lè rọ ọ̀rọ̀ tó fẹ́ ẹ̀yà bí i jẹ́rẹ̀ rí. Ayé ló wà lọ́wọ́ sọ́wọ́ àṣẹ. Kọ́mù káyé wa yẹ lọ́wọ́ káyé káyé káyé àtọ́kọ́ àwọn èèyàn lọ́wọ́ káyé ayé lọ́wọ́ gba ẹ̀kọ́ wọn lọ́wọ́ sí ẹ̀. Tó wá yẹ ẹ̀kọ́ wọn àwọn àwọn èèyàn olùdíẹ̀ àmọ́ àgbẹ̀dẹ̀ ti látàrí wa ya mọ́tò wọn yà pé nígbà tó fi ọwọ́ ya bá ya bá lò ọlọ́run ti nìyí ọlọ́run lọ kọ́nà tó fẹ́ ló tó rẹ̀ bí àgbẹ̀dẹ̀ ọwọ́ bí a gbé gbé tó rù rí máa ní bí rí ọwọ́ rẹ̀. tó o fẹ́ ọwọ́ fẹ́ ìgbà tó rẹ̀ ìgbà ìgbà máa ń gbé lọ́tọ̀ ni. a nà á bì wá lórí àpòtí ìyá lórí. فإنه بجلاله تعالى تذكر الله ولاية القرآن أن الولاية ولاية إما تتعلق الله أشياء في كلمات Ọlọ́run ọ̀rọ̀ ọwọ́rọ̀ rẹ̀ pè é, ààrẹ tó gbé àfẹ́ta ẹgbẹ́ pèèyàn láàrín lọ́wọ́ tí wọ́n ń tẹ̀lé ààrẹ rẹ̀ pèèyàn, ààrẹ ọwọ́rọ̀ rẹ̀ pèèyàn, ọlọ́run ọwọ́rọ̀ rẹ̀ nígbà tí wọ́n máa kú bí àpọ̀ tó ti rí. ṣùgbọ́n wọ́n ṣe rí yóò ti bá lẹ́nu ọ̀nà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe rí olùwọ́ tó ń ṣe títì rẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe rí olùwọ́ tó ń ṣe lórí èyí ìjà náà. ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe àwọn ọ̀dọ́ lọ́wọ́. wọ́n lè kó lọ́wọ́ wọn. wọ́n fi ṣe lórí هي وحي فلو أنها لا تمثل صفات المخلوقين أعتبر في ìròyìn kan ní àwọn ìròyìn ọlọ́ àgbẹ̀rọ̀ bí jẹ́ ìròyìn àwọn ẹ̀dá rẹ̀. Àbọ̀ ti jẹ́ àgbàpọ̀ ní ilé ẹ̀kọ́. Àmọ́ àlùsùn náà yìí ti jẹ́ ìròyìn náà. Àwọn ọ̀rọ̀ ń bẹ táwọn òfin ti àlùsùn náà àwọn náà sá fún pé káwọn fún náà ẹ̀ka ìjọ ìdá wọ́n sá fún wọ́n sá fún náà àgbọ̀ ìfọlọ́gbọ̀ ìdá rẹ̀. ó wà ó wà kí ó wà kí ọlọ́rọ̀ lọ́rùn ó wà kí fún àtúnṣe ìkàwé. ìgbà yẹn ló ń sọ̀rọ̀ ìgbà yìí. lọ́dọ̀ àwọn náà lè sún mọ́ àwọn ẹ̀kọ́ ń lọ tó jẹ́ kí pé àkàrà máa ka ọ̀rọ̀ wọn àtìkàdé ẹ̀kọ́ àtìkàdé ẹ̀kọ́ ní ìṣòro kọ́kọ́ ní adé ní ẹ̀yìn náà. àwọn ẹ̀kọ́ ní ẹ̀kọ́ náà wọ́n bá ọmọ ìròyìn ẹ̀yìn obìnrin rẹ̀ fún bí àwọn ọ̀sẹ̀ jíra wọn kú àwọn ọ̀rọ̀ yìí nìkan wọn kọ́. ìrọ̀lẹ́ wọn ní ojú ẹ̀ ẹtí ojú ojú yẹ kí sàmì àwọn àṣàyẹ̀wò sọ bẹ́ẹ̀. ẹtí ọlọ́run sàmì ẹ àti ọlọ́run fúnbẹ̀rẹ̀ wọ́n ti ní ẹni àlùkòyà táwọn ẹtí ọlọ́run wọ́n lè fi wà ní. gbogbo ìgbà tí wọ́n á rí ọlọ́run wà kó hàn ọlọ́run lọ́wọ́ ẹwà ń kú wà ní. ìtú ìtú kú wà lẹ́sìn tó bá wọn

wọ́n ń fi orúkọ ọlọ́pàá pa ti jẹ nǹkan mi ó kéré nǹkan mi ṣẹ́gun ló bá ìsìn náà. Ìjọba ti sọ wípé àfààní ọ̀rọ̀ ìfọ̀ ọ̀rọ̀ ìsìn Adékọ̀ọ́ ìwà ẹ̀rọ tẹ̀lé lánàá yẹn kí ló máa jẹ́ ọ̀ kò jẹ́ àwọn ìsìn Ẹgbẹ́ mi ní ìwà شنو البخاري يا فوائد الحجاج على الإعلام نقطة لما شنو البخاري اسم وين فتر الدهن من جاري انا وين يا مدير الإعلام فتح الباري رجل الشرف وين أنا بيتكلم أنا بيتكلم أفا أفا الحجاج أولا في شارع أولا في تفسير شارع أنا في شارع في القراءة يقولون لا تبقى أولا في شارع القاري وفي سرق طبقة من حياة كل الدنيا يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون èyí ti di rẹ́fẹ́rẹ́nsì afọ́fọ́ ti kọjá lọ sáwọn ti di rẹ́fẹ́rẹ́nsì ní kọjá ìlúmọ̀ ìlúmọ̀ ìbúkiri ìlú ìkìlíà ẹ ẹ ẹ ìlú ẹ rí mọ̀sọ́dú abúlọ̀bẹ̀ wọ́n bẹ ó wà bẹ ìlú ìkìlíà ìlú mọ̀sọ́dú ìlú àti ìlú ọlọ́dún rẹ̀ bí. gbogbo ẹgbẹ́ máa kọ ilé àti èyí yóò lọ yóò lọ ọ̀ọ̀kan múlẹ̀ múlẹ̀ múlẹ̀ múlẹ̀ múlẹ̀. Ibi àgbà mọ́ọ̀tì kan, àfọ́ àkan tó gbà lára ibi àjà ìpínlẹ̀ àṣàyọ̀. Ọ̀rẹ́ wa lọ gbàlàtà ìyẹn fún ọ̀rẹ́ ìwé yìí. Ó kú ní àjà ìwé yìí. Ó ní ìhàjà òbí ti hàlùsùn náà. قلنا ولا وفي هذه السنة جيت تقول حجاج من في حاتم قلنا نرى ولا بصفات التي الناس شوف انك لو انك لو تسجل بيه ولا قلت فيه من دون حكامة ها؟ يقول على السنة بس انا هذا يقول النبي قال الله تعالى شاء الله يا ẹni ẹni ló yẹ lọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ó ti dà ẹ̀rọ lórí kí ni àwọn afáàkó fún yín àwọn afáàkó kọ́kọ́ lọ́wọ́ ẹ̀rọ kí ni wọ́n tó ní ajá fún yín àwọn tí wọ́n lọ́wọ́ ìfẹ́ wa gbogbo àfáàkó àwọn tí wọ́n lọ́wọ́ ìfẹ́ ajá. ó láti ṣe gbígbé níbi ìfà òun ọ̀nà ààrùn ìṣúná ìdílé yìí lè sọ́tẹ̀lá. ẹni máa ń gbà àkókò tán káwọn ilé ìwé ọkọ nínú nínú nígbà ààrùn ìṣúná àlejò ìwé ọkọ nígbà ààrùn ìṣúná. àpá àti ṣáàbù àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ sùn nígbà tó ń sàlàyé ẹ̀kọ́ ó wá ní pé ọjọ́ àgbàdo pé àfa àfa wa ìwé ìṣáàbù ìṣúná pé ní pé ìṣúná ìṣúná ó wá ní sẹ́ẹ̀dì mùsùlùmí àti ìbẹ̀rù wa ni ìṣe àwọn ọmọ ọmọ ẹ̀rọ kan kò sí àdàpọ̀ ibn hajar ẹ̀rọ jẹ́ alùsùnmọ̀ náà wọ́n ti lè olùgbé alùsùnmọ̀ rẹ̀ but alùsùnmọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rọ máa fa àwọn àti ìdá àwọn àti ìdá ìdá alùsùnmọ̀ rẹ̀ ẹ̀ ọ̀sán wọn gbé rẹ̀ ọ̀rẹ́ ìdá ìdá ìdá rẹ̀ nínú àwọn ẹgbẹ́ ti ní náà ń bẹ́ẹ̀ àwọn àpá àtẹ́kẹ́ àti ìṣẹ́gbẹ́ náà jẹ́ ti wani an ce da yarda ya rufe ta ba ibn hajjari wala shi da da yake ne ko kuma ko kuma ibn ba yake ne ko da ya ya da ne kin da ayyuka da ayyuka din da ya da da ya da ya da amma sai ya da akida shayo ne ibn hajjari ko da ya yi eh àwọn ẹ̀ka àwọn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ìgbẹ́ àwọn àfáà láyé yìí ibi tí mo rẹ̀ dé láyé ibi tí mo rẹ̀ dé ẹ máa tó nà àti ìbáyọ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ìṣúná pẹ̀lú ìjọba ti fi kalẹ̀ tí ọba jẹ ọ ìwé ìdáyà lálẹ́. Àpáwọ̀ Yorùbá tó ṣì lọ́wọ́ láì tààlà nígbà tí wọ́n ti kàkíkù tí wọ́n ti kájà rẹ̀. Wọ́n máa gbé agbègbè sí mistake yẹn wọ́n sọ̀rọ̀ obìnrin ọkọ̀ ọ̀sẹ̀. Wọ́n wá fi rẹ̀ pé èyí tí sóògùn sẹ́lẹ̀ yìí àkúdà àṣáájú ẹ̀ wọ̀. Àwọn àmì mistake ni wọ́n kọ́kọ́ kọjá lọ fún wọn. Ìtumọ̀ rẹ̀ ni pé ìfẹ́ yóò ṣe lọ àtìgbé lọ́wọ́ ni àtìgbé ilé èdè bí ẹ̀kọ́ lọ sílẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ lọ́wọ́. Àmọ́ báwo ni àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tí ó lọ tẹ́lá tẹ́lá tẹ́lá tẹ́lá tẹ́lá ìjọ ń tẹ̀lé ọmọ ayé ọ̀gbẹ́ yìí olùkọ́kọ́ bẹ́ẹ̀ tí àwọn ọ̀gbẹ́ yìí bẹ́ẹ̀ tí àwọn ọ̀gbẹ́ yìí tẹ́lá ń bẹ̀rẹ̀ tí àwọn ọ̀gbẹ́ yìí àtẹ̀wé tó kù sí kọ̀ọ̀kan láyé rẹ̀ kò sí kọ̀ọ̀kan ní kúndà wọn. ẹni tó tẹ̀lé ọ̀gbẹ́ yìí ṣe àwọn ìlú ìgbẹ̀rẹ̀ ló ń wọ̀ láyé rà bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ ajá ìgbẹ́ ọ̀rọ̀ èmi ń ti gbogbo ọ̀dà láyé jẹ́ ẹlọ́pọ̀tọ́sí ìlú inú ìlú gbogbo ọ̀dà láyé ìlú ọ̀rọ̀ láti nàìjíríà àárín ajá ìgbàláì lórí lórí kọ̀ọ̀rọ̀ àmọ́ pẹ̀lú tẹ̀sán táwọn wà lágbàáyé lágbàáyé gómìnà ojú òkúta ọ̀dà ìyá pẹ̀lú tẹ̀sán ní ìrẹ̀lẹ́ láyé àwọn nàìjíríà àgbẹ̀rẹ̀ ẹgbẹ́ pẹ̀lú ẹ̀rẹ̀dẹ̀ ló tàbí ti àti pé ọlọ́dún aláwọ̀ ibi àfídà ibi kéwẹ̀ wọ́n máa ti rẹ̀ rí. Ìjà nínú àwọn ẹgbẹ́ tó lọ pé ẹgbẹ́ ní hajj àti tàwọ̀rìlì ẹgbẹ́ yìí wọ́n lè kẹ̀kẹ́ náà ni àti ìdá ẹgbẹ́ ní hajj ìkẹ̀kẹ́ náà ni. Àwọn ìtọ́jú kalẹ̀ tẹ́tí lọ́rọ̀ bíi jàdàbáyà ni rẹ̀. Àwọn ọ̀gá tí wọ́n tí ò bá ti ẹgbẹ́ àgbà tó mẹ́rin hajj àti àkúdà kìí ṣe ìtọ́jú náà òun ti láti sún náà. Bí tí ìtàkà ti gbọ́dọ̀ bọ̀ lóun wọn. Ṣé kò lẹ̀ kó sọ̀rọ̀? Wọ́n lọ ibi tó bá ti di àkúdà wọ́n bí sọ̀rọ̀ lọ́wọ́ kọ́nà ọmọ ìrọ̀lá ti sùn. Wọ́n bá ti di àkúdà. ẹ máa gbọ́ àṣẹ rẹ̀ tó bá ti di mọ́nàmájì ìyàwó àti ìyàwó pé ìgbèkó ìgbèkó àwọn ọmọ ìgbèkó ìgbèkó ìgbèkó nípa wà nínú ọmọ ìhà ìgbèkó ìgbèkó níbẹ̀ ọlọ́run ìgbàgbọ́ wọn wà ó torí tí màá jẹ́ àwọn oníṣòwò nígbà mi níbi ìfàkùnlá wọ́n ní sòrò níbi ìgbàgbọ́ pé ó yà àdìgbò kan ó wà máa rìn ibi ìtura rẹ̀ pé ẹ̀rọ nínú rẹ̀ àní kò lẹ́yìn tó bá ti kú lẹ́yìn ẹ ti fi ọlọ́run wá ju ọ̀dánù pé ọlọ́run máa ń rẹ̀ ṣe fi. àwọn tó ń ṣàkóso rẹ̀ sí nǹkan tó wà ló jẹ́ pé èyí ti tẹ̀lé ẹ̀rọ kọ̀ọ̀kan náà àbí ni obìnrin ẹ̀ wọn ní ìdáwọ́ tó ṣe pé bí bá sáré ní ìrọ̀lẹ́ tó sábà tó sí. Nígbà tó ní ìrọ̀lẹ́ tó sábà tó sí. Àlùmọ́lé ló ní nígbà tó wà pé pẹ̀lú ìwọ̀n máa lè tún lọ́pọ̀ ìjọba níbi ìwé ọ̀gá. Wọ́n gbà sẹ́nu ọ̀gá ní ìwé tó wà lọ́wọ́ dàbí ẹgbẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ẹnu mẹ́ni pé nígbà ìgbà kọ́kọ́ ọwọ́ ọlọ́run yẹ̀wọ̀ yẹ̀wọ̀ tí ẹ̀ka ìgbà kọ́kọ́ ètò ẹ̀ èkú tó lè rọ̀ ẹ̀ tí ìgbà kọ́kọ́ ọlọ́run tó rí ọwọ́ ti ẹ̀ náà aláǹdá òun ìgbà kọ́kọ́ ọlọ́run tó rí ti ẹ̀ ó ti ẹ̀dùgbà ń lù ọwọ́ àwọn ọlọ́run wá ń lè rọ̀wọ́ kàmẹ́ rẹ̀ ní fún gbígbà láàrin subhana ẹ̀rọ ìgbà kíkì rẹ̀ bọ́ọ̀lù wá lórí ìdí bó ti wúlọ́ wọ́n bẹ̀rẹ̀ wọ́n bá dérú rẹ̀

lẹ́gbẹ̀ẹ́ tó lè gbé ọ̀nà lókè ẹlẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ sí ilẹ̀ lọ́gbà tó lè gbé ọmọ gbogbo ìjẹ̀bí ìmọ̀ ìròyìn ìdílé ọ̀gá ní orílẹ̀-èdè ọ̀gá ní ọ̀gá rẹ̀ láwọn láwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ni àwọn ìjáàbùrẹ́ àwọn ìjáàbù tó kọlu àwọn ìjáàbù ìdá ọlọ́run bá ní síkà kúrẹ́sì aláṣìkì lọ́wọ́ ọba ìjọ ọlọ́run ní ọba láti ìlú ìgbà pé àwọn ẹgbẹ́ ọlọ́run ọba ti ó tẹ̀lé ó ta olóòrùn ọlọ́run bá ní àwọn àmọ́ ẹ̀ tó dé àwọn àmọ́ ẹ̀ ọlọ́run ọba ní sípàtú àbúrọ̀mà sípàtú ọlọ́run ní ká àmìlà àlejò àmúlò lọ́dọ̀ so ìtumọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ọdún yìí àwọn mẹ́ta ìyàwó ẹgbẹ́ wọn ní adé ìròyìn lọ láti lè fẹ́rẹ̀ ọ̀rọ̀ fàáyé ní àdí àbájáde ní àdí lẹ́tọ̀ bẹ́ẹ̀ sípàtú àlẹ́ ìzà sípàtú àlẹ́ ìzà لله تعالى واسم القولي لا يدعى بعد القولي يعني يدعى الحق ولا حق القولي من يتبين صفة ماذا؟ صفة القوة لله طبعا يا دار في جوالي أفعل محمد أفعل ذات الصوت الأول العزيز القوي ذات الصوت وهكذا بقية الأسماء بين هذه الجاهلين وطوحاتهم فبدي من يرمي من يرمي لا أقول لكل من تعالى هذا الناس بالإسلام والسلام على من يرمي فهي صفات الكمال يحمد عليها ويؤمن بها عليه wọ́n ní gbogbo ìròyìn pátá sábàbí ìròyìn ọ̀gá lẹ́yìn ìròyìn ìròyìn tó tóbi tí ó ní àwọn ibi tó rẹ̀ ẹ̀kejì àtìmọ́tì ní àwọn ìlú rẹ̀ wàtí ìgbà tí ìlà mọ́tún ìwà ìròyìn ní ìròyìn ìròyìn gbogbo ìròyìn ọ̀gá ní òǹkà dúdú kankan látòkú ìròyìn wọ́n máa ní ìgbà ìròyìn ọ̀gbìn ẹgbẹ́ ìgbà ìròyìn ẹni tó ń tẹ́lẹ̀ ìdílé ìdílé ìdílé jẹ́ àìsàn àbí àìsàn àbẹ̀rẹ̀ tẹ̀lé ní àìsàn lọ ní ẹ̀sìn ló bá tẹ̀lé ẹ̀sìn ẹ̀sìn ọ̀sìn ìlú ọ̀la tó ti dídà kan ọ̀rẹ́ ìlú títà alágbára ni ó lọ bẹ́ẹ̀ lọ alágbára ni ó lọ gbogbo alágbára ni àmọ́ ló sọ mẹ́tẹ̀ẹ́ orí ń tóbi lágbára tó wọ́n lè gbára dá mọ́lẹ̀ mi kan ẹlẹ́ẹ̀kejì ó lágbára nílé yìí níbi ètò ẹ̀rí kò lágbára mi kan ní o bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ pẹ̀lú bá dìbò kò lágbára mi kan láti fi bẹ́ẹ̀ pẹ̀lú bá dìbò ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ pẹ̀lú lágbára láti ṣiṣẹ́ mi. ṣé ọlọ́run ọba ṣé wọ́n bá àwọn amúlẹ̀ kan nínú àwọn ọ̀rọ̀ ìwọ̀n ọ̀gá ìta ọlọ́run ní kí wọ́n tiẹ̀ kí wọ́n ó wá dúkù pé ó tẹ̀lé ní àìsàn alábọ́dá àtẹ́gbà bákò yìí ó lé lórí ó lè nílò ìyá rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́tí òní náà kò sí tí ó lọ ọjọ́ kò sí tí ó lọ. ọ̀rẹ́ ẹ̀kọ́ rẹ̀ kọ́ sínú ẹ̀rọ ìgbẹ́ ẹ̀kọ́ rẹ̀ kọ́ sínú ẹ̀rọ ìgbẹ́ òṣèlú ẹgbẹ́ fún àwọn ọmọ ẹgbẹ́ bá ti kàwé lórí ìṣèkì làwọn ìyàwó lórí ìmọ̀tẹ́lẹ̀ nígbà kan kòfẹ́sẹ̀ níbi tí wọ́n gbé wọ́n wá tó bẹ́ẹ̀ wọ́n wá ọkọ̀ tó mẹ́ta tó mẹ́ta ọmọ tó kéré kan tó tó ti gbé tó kan wọ́n èyí náà ẹgbẹ́ ìgbẹ́ ìgbà mi. Ìjọba ọmọ rẹ̀ ti sí lòun náà owó èyí ní bí ẹ́ níbi rẹ̀ owó bá ní bí

ìgbésà yìí tẹ̀tẹ̀ jáwọ̀ fún five ìdájọ́ tẹ́lẹ̀ ọ̀gá. Ṣọ̀ká àti gbogbo ìròyìn tẹ́lẹ̀ ọ̀gá ní títí gbẹ̀ngbẹ̀ ẹ̀rọ ìrọ̀lẹ́ ọ̀gá ní lágbára. Yóò wá wà lẹ́nu ẹ̀rọ tó kò sí tẹ́lẹ̀ ọ̀gá pápá. Kò sí tẹ́lẹ̀ ọ̀gá pápá ọ̀gbẹ́. Ṣé dàgbẹ́ yá ní ìdàgbẹ́gbẹ́ yìí? Ṣé pápá jẹ́? Ó pápá jẹ́. Ọlọ́run kò sí ẹni kò sí ẹlẹ́wọ̀n ẹ̀dá mọ́ ọdún tó ń bá ọlọ́pàá wà láti ṣe ọlọ́pàá tó kápá láti ṣe ìdílé ó kápá láti ṣe ìdílé kan ó kápá láti ṣe ìdílé ó kápá láti ṣe ìdílé so àwùjọ ọlọ́pàá kò sí ìdílé ní àwọn ìlú ọ̀bẹ nígbà ọ̀dọ́ wa ìdílé ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀sára tàbí láàrín sàádà nínú ìfẹ́ àbúrò ìfẹ́ àbúrò kàmáà بل هي ثابتة له على أكمل وجه بوجوع مسيح يمكن هذه الواحد من ọ̀nà àkọ́kọ́ nínú ọ̀nà ìlànà márùn-ún náà orí ìfi orin rẹ̀ lọ́nà ọ̀nà àkọ́kọ́ náà fèsì báyìí wọ́n fi orúkọ náà da mọ́tòmọ́ lọ́nà ọlọ́ọ̀tọ́ báyìí wọ́n fi orúkọ náà da ìrànlọ́wọ́ ọlọ́mọdé ọlọ́mọdé báyìí la wọ́n wá ka ọ̀nà tí wọ́n lè fi ìlú rẹ̀ lọ́nà ọ̀gá òun ìgbà tó lọ́wọ́ rẹ̀ àbúlé ọmọ ọ̀gá ọ̀pẹ́ tó o wá ní ní ìṣe ìtàn mi tó o sì ní ìgbé ẹ̀dá tó o fara àbí méjèèjì àbúlé ọmọ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá فلا إله إلا الله صلى الله على سيدنا محمد وعلى آله وسلم wọ́n ní ẹni máa ń yẹ fẹ́rù làwọn pè ní òfin ní gbàlá ìyẹn lẹ́sìn gbàlá ìfún àbí. Ìpínlẹ̀ bá ti jáde àbí nígbà yẹn tó jáde àbí ó lè lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ní ìlú fún sí. Jáde àbí náà ti mọ̀ pé ọ̀nà alákọ̀ọ́kọ́ ní jáde àbí láwọn akọ̀láwọ̀ tó bẹ̀rẹ̀. Ìkan kó sínú kókó ní ìkọ́ akọ̀lẹ́kùn ní ṣírí. Ọ̀nà tó gbé kó sínú kókó ní àkókò àti gbé dáa ẹnjẹ lẹnu tiẹ lẹnu tiẹ lẹnu tó ní kúkú ẹnjẹ ẹnu bá sáyà bá bí ẹnu àlejò lẹnu ìgbọn àlejò lẹnu nínú àwọn gbẹgbẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ tá ìgbẹrẹ yìí kò ní ṣe ìgbà kúrò olùkọ́ fi iṣẹ́ iṣẹ́ ní ẹ̀rọ kò fi kọ́ kò fi iṣẹ́ ní ẹ̀rọ kò fi kọ́ gbogbo ẹgbẹ́ ẹ̀rọ tó iṣẹ́ ní ẹ̀rọ tó fi kọ́ fi kọ́ ẹni ìgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìwà padà bá ọ̀rọ̀ ìgbẹ́ ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìsúfàtọ̀lọ́ ó ṣe ìdí ààrùn ìdí ààrùn ẹ̀yìn ọ̀gbẹ́ ìpàtẹ́mọ́ra ìmọ̀kọ̀kọ̀. wọ́n ní ọlọ́run ẹ̀sán lọ́dọ̀. Tọ́lá bí ọ̀rẹ́ ṣíríkì, tọ́lá bí ọ̀rẹ́ a ọ̀rẹ́ tó ẹ̀rí tó sún ṣíríkì ọ̀rẹ́ kàdí, àṣírí tó, ìròyìnbíyá, àṣírí tó, ìròyìnbíyá, àṣírí tó fi lè ṣe pàtì. Ìyá lè tó sún ṣíríkì níbi ṣe pàtì. Ìtumọ̀ pé ìtumọ̀ tàwọn ìlú ṣe pàtì. Ìpínlẹ̀ tọ́lọ̀ ìṣẹ́lẹ̀ ọba láti òkúgbà ọ̀rọ̀ rẹ̀. Káwọn ní wọ́n jù ẹ́ kà pé ìròyìn ìṣẹ́lẹ̀ ọba nìkan ló ń yí ẹ̀rù ìgbà ni. Ẹni tó láti ọ̀sẹ̀ rẹ̀ ń ṣe mùsùlùmí. Ó ti ti ọ̀dọ̀ ara ó ti fẹ́ da ẹ̀dá ìlú kíni níbi ìròyìn. Òun ló fẹ́ òun jẹ́ ìgbìmọ̀ ẹ̀ máa yẹ sẹ́wọ̀ òun jẹ́ mùsùlùmí. Àlẹ́ bàbá náà sọ̀rọ̀ أنه من آتى أعوابا فسأله عن شيء لم تقبل له صلاة أو صلاة إقرار هذا مثلا يكون هو دين صلاة ọwọ́ pẹ́pẹ́ lásán anábìyẹ tó lọ dé lọ́wọ́ rẹ̀ ẹni yẹ ọlọ́run ní ìjà lọ́wọ́ ń dé ní àní ìgbà yẹn ní àti àyẹ̀kọ̀ láyẹ̀ rẹ̀ ẹ̀rọ lára ní nígbà bẹ̀ gbé ẹ̀rọ ní ìgbà yẹn ní a àwọn ẹ̀rọ ní ìgbà yẹn àlẹ́ mi sọ ọdún kàkàrọ̀ nínú ọ̀rọ̀ sí àlẹ́ Muhammad àlẹ́ mi sọ ọdún tó ń gbé ìgbà tó ń gbé ìgbà tó ń gbé ẹni tó ń gbà tó ń parẹ́ ẹ̀rọ tó ń gbé lọ́wọ́ èyí tó èyí tó ti ẹ̀ ń ta ẹ̀ ń gbé yìí kàtúmọ̀ sọ́lọ́nù ẹ̀ má lọ sí èyí tó ń sùn àyíká ìgbà tó lè rìn lórí ọmọ ìta ara. ẹgbẹ́ tó ti gba àjọ ẹni dá à ń dájọ oṣù tó pé èmi àpòpọ̀ wa á máa dá títí ta ní oṣooṣù àbí àwọn mẹ́rin ó gbèrò ó gbé títí ní Ẹ̀rọ jẹ́ ọjà ìgbàlú, ìta ìgbàlú, ìgbàlú àtàrí àkùnrin nìkan. Láti wá sí ibi ìjọ àjò, òṣìlẹ̀ àti ìjọ. Àwọn sọ́kà bẹ́ẹ̀ jẹ́ pé ẹni tó yẹ kí wọ́n dára àjọ ilẹ̀, ó lè lọ gbowó òkú sọ́mọ̀, sọ́mọ̀ alájọ, ó lè lọ gbowó òkú. Gbogbo ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ gbogbo ẹ̀rọ ọ̀dọ́ máa gbà, ó gbọ́dọ̀ wọ́n ti fẹ́ rẹ̀ ìyé ìwé ìwé ìfowópamọ́ ìwé ìfowópamọ́ tí ó ṣe ọjọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ọdún ti fún ẹni tó kà ó lè lọ́wọ́ ó ní tábìtì ní ní tábìtì kan ní ní ṣẹ̀rí à. Àwọn akọ́lẹ̀ pé ní tábìtì yẹn ń ṣe ní ṣe ní ìjáde lọ́wọ́ náà. Kí ní tábìtì ti ṣe ní ọjọ́ àwọn akọ́lẹ̀ pé kẹfẹ́ ìrìn àjò lọ ẹ̀ ní ìwé ìyàtọ̀. Àbá Sáré ìwé orí dábùbù. Ẹ́ tó tiẹ̀. Bí ti bá wọ́n jà yóò rí ẹ́ tó lọ ẹ̀ka. Yóò rí òde bí ti wáyà. Ẹgbẹ́ ẹgbẹ́ lọ́rọ̀ lọ́rọ̀. Ṣé ẹgbẹ́ ẹgbẹ́ ń pè mí? Báwo ẹ̀ tó? Àbẹ̀wò ẹ̀ ló lẹ́gbẹ̀ẹ́. Àbẹ̀wò ń ta wà káàkiri náà ni. Ó ti jẹ́ kí إذا لا يوجد من دون سورة على فسألنا ذلك أي ملك ربولي المسعى أما كده يقول إدارة ما تعرف إيه إدارة أما كده يقول كلهم كلهم كلهم ويقول ما يقول ويقول لا يستمر Ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ àgbàrí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìjọba ọ̀pọ̀ yóò bá tó rí. Iṣẹ́ olóòrò náà kí ẹ náà ẹ jòkó lọ́wọ́ jì. Ṣé Tòkúté ìwà fún wọn, tẹ́tẹ́ ìwà wọn pé bẹ́ẹ̀ ni wọ́n wà pàtó. Òní bá wà náà, yóò bá wà náà, ẹ̀ ló dáwò. Bí ó lè tó bẹ̀rẹ̀ ọkọ̀ wa nípa rẹ̀ ọ̀sẹ̀ ìjọba. Ẹni tí kò pẹ̀lú ní ya níjọ́ ọdún gbọ̀ngàn. Ó lè parẹ́ ẹgbẹ́ mi tó ń báyọ̀ ó parẹ́ pẹ̀lú àkókò pẹ̀lú náà bẹ́ẹ̀ náà náà. Àwọn ìbéèrè yóò bẹ̀rẹ̀ pé ẹsẹ̀ tó parẹ́ ẹsẹ̀ tó parẹ́ ọkọ̀ ó àdúgbò àwùjọ rẹ̀ ó ti lóyún ó ti lọ́wọ́ owó ó kẹ́ lọ́wọ́ owó kí tó ti lọ́wọ́ tó ti fi darí. ṣé ìṣẹ́ ọ̀rẹ́ pa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀rọ ọjọ́ kejì ó rẹ̀ lọ́wọ́ àdúrà ẹ̀rọ ti jẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ jẹ̀rẹ̀ lọ́wọ́ inú ọdún nìkan náà ni kèrè sì ṣe fún ẹni tó fẹ́ tẹ̀rẹ̀ nìkan àtẹ̀tẹ̀ tẹ̀rẹ̀ gbogbo wa ni gbogbo nígbà lẹ́bù mi nígbà tí mo gbọ́ rẹ̀ gbé ọjọ́ ìrọ̀jẹ́ ayé orí ẹ̀kọ́ lọ nínú ọjọ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ gbé ọjọ́ ìfẹ́ mi. Láàrín ọ̀pọ̀ lọ́wọ́ gbogbo ọ̀pẹ̀ ọ̀pẹ̀ ilẹ̀ mọ́jọun tó ló láàárọ̀ bá ọ̀pẹ̀lẹ̀kọ́ nìkan tó jẹun. Ọ̀pẹ̀ ọ̀pẹ̀ rẹ̀ yóò ti wà yìí. Ẹlẹ́kejì. Ẹlẹ́kẹta lẹ́yìn pàṣẹ ọ̀pẹ̀ rẹ̀. Èyí tó ká jì dára jù lọ fún Aisha tó lè ọdún tẹ́lifíṣẹ́ lẹ́yìn pàṣẹ ọ̀pẹ̀ rẹ̀. Ṣé wàá lè pa ẹni lójú rẹ̀? ó lè bẹ̀rẹ̀ sí bàbá àmọ́ tó wá dá tó bá bá ká náà ó ṣe dá tó gbé ní kó dúró tó bẹ̀rẹ̀ bá ká lọ. ẹlẹ́kẹta ẹ̀jẹ̀ tó ń bá ti àwọn ẹran ìwé ìdí àwọn tó bẹ̀rẹ̀ sí kíkẹ́ káàrin ká mọ́sálà rẹ̀ mọ́sálà tí ó ń yàtá mú ni àbí ìdí wà lórí orí àmọ́ ìṣòro dáadáa kí ló gbà tó kú tí ó bá ti kí ìrìn ẹgbẹ́ tí wọ́n ń gbogbo pé mo bá ta tán àbíkẹ́ ẹ̀ka ẹgbẹ́ táwọn ìjẹun ní ọ̀sán báyìí òjò ọ̀rọ̀ kò yóò ṣe ìfẹ́ tó lè padà lọ́pọ̀ mùsùlùmí òjò òjò ọ̀pọ̀ òjò mùsùlùmí kò yọ nínú àròsí náà kọ́lá kọ̀ọ̀dọ̀ bí oníbíbíà ètò gbọ́yé náà tẹ́gbẹ́ tó dùn kọ́lá kọ̀ọ̀dọ̀ kára bí ara lé kọ́lá kọ̀ọ̀dọ̀ kàkó ní kọ́lá kọ̀ọ̀dọ̀ lẹ́yìn pé ṣé ọ̀pẹ́ tó gbọ́yé náà ah ẹ̀sùnlẹ̀ ìròyìn lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀ ìṣẹ́lẹ̀ ayẹ́ rájọ́ ní Ìwọ́n lè pa màálù tí ara ẹmà tẹ́ gbogbo rẹ̀ ó ti tẹ́ ẹ̀rù. Ẹni mẹ́ni pé ẹni tó pa ní ọdún lórí àwọn ẹgbẹ́ ó ní àǹfààní kan àǹfààní tó ní pé ẹgbẹ́ àǹfààní ọjọ́ mẹ́wàá ẹgbẹ́ tuntun pé àǹfààní ọjọ́ mẹ́wàá ló ní àmọ́ pé lábẹ́ ẹ̀ka ọ̀pọ̀ lábẹ́ àǹfààní wọn ló ní ọ̀pọ̀ jùlọ ẹgbẹ́ tó jùlọ rẹ̀ àti lábẹ́ àfihàn pé ẹgbẹ́ ọjọ́ kejì àti nípa ọjọ́ ọjọ́ kan bíi ìpínlẹ̀ náà wọn nípa ọ̀rọ̀ tó ẹgbẹ́ òwúrọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ níbi òní àti

ẹgbẹ́ àlá àti àlá ẹgbẹ́ ìlú ìwé ìjọra wọn nǹkan ẹgbẹ́ ìjọra wọn lẹ́wọ́ ẹgbẹ́ ìjọba tó ń lé owó nínú làwọn sáré. kọ́kọ́ àwọn ẹgbẹ́ ìjọba ẹ̀rù sọ́lọ́ ìlànà ìbọ́ọ̀lù wọ́n ń gbé ẹgbẹ́ ìjọba tó lè fẹ́ fi àlá ìjọba sọ́lá wọ́n ní ṣe ń bí jọmọ́gbé àwọn ìjọba ìjọba ìjọba àlá ìjọba àlá ìjọba ẹgbẹ́ wọn ti wọ́n mú un lé àmọ́ ìjọba ìjọba ìjọba Ee, àwọn ìfẹ́ wọn bẹ̀rẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ bí ẹ̀kọ́ bá ti di ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì mi. Ọ̀pẹ́ tó ṣe. Ṣé wọ́n ṣe lè pé ọ̀pẹ́ bá pọ̀ fún tòun? Ọwọ́ ń gbé àkókò lọ àgbá ìgbò yìí. Àdúgbò mi bẹ̀rẹ̀. Ọwọ́ ń dìbò ìṣe ilé ẹgbẹ́ tó ní ìṣẹ́gbẹ́ tó ní ẹgbẹ́ tó ní. Àgbà ìṣẹ́gbẹ́ tó ní ẹgbẹ́ tó ní ìṣẹ́gbẹ́ tó ní ọ̀rọ̀ ìdájọ́ wọn náà táwọn àlà ìfẹ́fẹ́ ń gbàgbé ìṣe kò sí nínú ìlú ọ̀rọ̀ padà kò sí nínú rẹ̀ àwọn ilé ìgbà nínú ọ̀dọ̀ tẹ́lẹ̀ bá wọn bọ̀ ṣe ẹnìkan bẹ ń jẹ́ báyìí ó ti tẹ́sí gbàgbé ìbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ òun náà ní ọ̀mọ́ òun ọ̀yọ́ àwọn náà àwọn ọ̀rọ̀ àwọn kan tó wá fà á tó ń jẹ́ ọgbẹ́ lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àwọn mẹ́rin ọ̀rọ̀ ọ̀lá ìtara àwọn ìtara tó ń rí ni nínú ìgbà nǹkan lè dájú sọ bẹ́ẹ̀ nígbà tó pé ó bá ti fi ọlọ́ àti olùgbà yìí lè sòrò jẹ́ mùsùlùmí nù ó ti ó ti ó ti ó ti gbá ó ti gbá ó ti ó ti gbá ìlú ẹ̀ làkúdà níbi orúkọ náà náà. Ẹni tó ń lọ ẹ̀rọ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ńlá gbára lórí ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ó lè sùn lọ́wọ́ tó ṣe ìtumọ̀ tó wáyé ni ó ṣe dédé ìtẹ́lẹ̀ wọn nígbà tó bá tẹ̀lé pé ó wọ́pọ̀ pé àlọ́ọ̀ gẹ̀gẹ̀ èyí ló ń gbà náà pé àlọ́ọ̀ gẹ̀gẹ̀ èyí ìtumọ̀ rẹ̀ ní ọlọ́ọ̀ òun ni yorùbá tẹ̀lé àlọ́ọ̀ gẹ̀gẹ̀ àlọ́ọ̀ káwé ìgbéyìí ìtàn àwọn tó ń pèsè àlọ́ọ̀ lọ́wọ́ àti ìlànà ìgbà àlọ́ọ̀ ọ̀sẹ́lẹ̀dì àwọn ẹ̀yẹ nínú àwọn orí ọlọ́run ní àwọn náà ọlọ́run ní àwọn pátá àbọ̀kọ́ ní dára ní ìṣẹ̀lẹ̀ bá jẹ́ sílẹ̀ ọjọ́ ti lọ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك